Ọlọ́run sì pààlà sí agbede méjì ìmọ́lẹ̀ àti òkùnkùn Ìhìnrere ti Matthew orí kìíní. Ìwé ìran Jésù Kristi ọmọ Dáfídì ọmọ Ábúráhámù. Ábúráhámù bí Ísákì, Ísákì sì bí Jákọ́bù, Jákọ́bù sì bí Júdà àti àwọn arákùnrin rẹ̀. Júdà sì bí Fárésì àti Sárà àti Támárì, Fárésì sì bí Ésrómù, Esrom sì bí Aramu. Matthew chapter five. When Jesus see the people, he come climb go the mountain top, and im disciples follow am. After he sit down, he come begin teach dem say, God go bless una wey dey poor for spirit, na una go get heaven. God go bless una wey dey mourn, because e go make una happy. God go bless una When not they carry body up una go enjoy in promise for this world god go bless una When they like to do good things he go give una everything wey una want. èmi lè ṣe ohun gbogbo nínú kristi ẹni tí ń fi agbára fún mi.